ni àwa ó fẹ́. Yorùbá nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ó fẹ́. Ọ̀run nation fọ́wà náà ìyẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi wọ́n nation rẹwà jẹ́ ó tó gẹ́. Ọ̀run nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ń bá wọn ṣe wọ́n ń lè ṣàn fọ́gọ́ta ọdún ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. wọ́n lè ṣàn fúlàní lè ṣàn ni a ò ṣe mọ́ yorùbá lè ṣàn ni àwa ò fẹ́. ológo ń bọ́ ló forin asọ́dọ̀ ló fo ológo ni yorùbá a ò bófo ṣe mọ́. wọ́n lè ṣàn fúlàní lè ṣàn ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ń fẹ́. báwo mọ bí a ń rè a mọ bí a ti wá èyí a ṣe wọn nation tó ká padà sílé. Àwọn nation nation ni a ò ṣe mọ́ Yorùbá nation ni àwa. odò tí ń ṣàn kẹlẹ̀ kan tó so má dágún akátá tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. odò tí ń ṣàn kan tó so má dágún akátá tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. àṣà wa ò ṣọ̀kan èdè wa ò ṣọ̀kan níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. odò tí ń ṣàn kan tó so má dágún akátá tó so wà pọ̀ ètò ẹran mẹ́ran tẹ́ran kan fẹ́ lù kan pa àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. ọ̀dọ̀ tí ń ṣàtẹ̀lẹ̀ kan tó so pàdágùn àbátà tó sọ wá mọ́ ibi ni wọ́n fi ṣe. àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ ìrẹ́jẹ yìí papọ̀ ju àwa ò ṣe mọ́. ọ̀dọ̀ tí ń ṣàtẹ̀lẹ̀ kan tó so pàdágùn àbátà tó sọ wá. ẹ̀sìn fúlàní lè máa bá wọn lọ ní àti ilé mi àti padà sílé o. ojú kínní ó lulẹ̀ ó ṣe kejì kẹta ó a ò bá ṣubú ṣeré ni àwa ò ṣe mọ́ Yorùbá nation ló kàn ẹ̀yà àgbéwá àtẹ̀ríba fún wọn tó wọn kó wa ń wọ́gbó oko ẹrú tọ̀hún kó wa rí àwa ò lọ mọ́. àwọn bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́ Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. a ti ní wọn ní mọ̀sán àwọn mú kíkan kára wọn ni wọ́n mọ̀. jẹ ìbò tán fi láti pé kó kú a ò bí sórin mẹ́jà ò káyà túká. a nation ló kan ẹ̀yà gbé wá. a ò ṣe padà sílé tí Yorùbá nation ìlú olómìnira. a ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́ tẹ̀sán ló Yorùbá nation ni àwọn kan ń ta èpè àólẹ̀ níjà wọn ni mélè sọ lẹ bá dẹrù fúlàní ẹ ti dáràn wọn á pa kísà sí gbogbo yín o. ìmáàmù sọ̀rọ̀ pé yorùbá nation àfáà ń sọ̀rọ̀ pé yorùbá nation ẹlẹ́sìn mìíràn kígbe yorùbá nation àwọn aṣáájú kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí fúlàní ò pànìyàn lójú wọn rí bí fúlàní bá gbalẹ̀ yìí o ẹ̀ orógbó ẹ rántí afghanistan pẹ̀lú turkey wọ́n á gba bíbélì lọ́wọ́ yín o. ń pọmọ Odùduwà ṣe lọ́ba wọn dákẹ́ wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yíwọ́ gbó àgbà tí ó kẹ́wù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. 高声，高 commercial global kórè wọ̀lú o. torí ló yẹ. ẹ̀tàlẹ́ ẹ̀tàlẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. torí ló yẹ. ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. torí ló yẹ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 gíríláyàlà gbókè ibi tó bá lè là bọ́mọkùnrin ọmọ tó kàkà wọnú díẹ̀ kò sí ewu lágbára ẹ̀ máa kọjá ẹni tí olóṣèlú lè máa tàn ká máa halẹ̀ mọ́. èmi bẹ́ẹ̀ ṣe ń pa àṣírí dídẹ̀ tún tú <laughs> ẹgbẹ́ mi ẹ wò wá sí ya bó ti ń pẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ẹnu Jésù bẹ̀rẹ̀ dé tán afẹ́rẹ́ ṣẹ́gun dèbìmù gbẹngbẹngbẹ dọdẹ wọn èmi bẹ̀rẹ̀ mi rẹmi. ẹ àṣìyá Odùduwà ó ń bẹ lẹlẹ wò lẹlẹ ló ń bẹ àṣìyá Yorùbá nation ó ń bẹ lẹlẹ lẹlẹ lẹlẹ ló ń bẹ àṣìyá Yorùbá nation ó ń bẹ lẹlẹ lẹlẹ lẹlẹ ló ń bẹ sọtì yẹ kí n gbọ́ ló ń bẹ ooo. The best flag in the world mo kí gbogbo ẹ̀yin olóríire ọmọ yorùbá gbogbo ẹ̀yin akíkanjú ọmọ yorùbá mo sọ pé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé mi mọ bí mo ṣe fẹ́ pírẹsẹ̀ntì ọ̀rọ̀ mi ṣùgbọ́n mo sọ pé ẹ ṣé gbogbo ẹ̀yin tí ọlọ́run lò ẹ mà ṣé o mo mà dúpẹ́ o mo mà mọ́ lóore o mo mà mọ rírì ẹ o ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé mo sọ pé ẹ ṣé o èmi mọ̀ ọ́n lóore o mo sọ pé ẹ ṣe inú mi dùn wípé mo jẹ́ Yorùbá inú mi dùn wípé àkókò ni mí o congratulations bàbá mọ owó rẹ wá inú mi dùn wípé mo jẹ́ Yorùbá wíwíwí dùn wípé òǹfẹ ni mí o congratulations àǹtí màmá bàbá gbọ́n wọ rẹ̀ wá. ọmọlúkà ni mo ń jẹ́ kò pé méjì mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pápátá fún àǹfààní ẹ̀yin tẹ̀ ń wò mí fúngbà àkọ́kọ́ ọmọlúkà ẹgbẹ́ pẹ̀lú ọmọlúkà ló jókòó síwájú yìí ọlọ́run ọba ní jèmi ni ṣùgbọ́n ọmọlúkà ló jókòó yìí níbo <laughs> ogún ọdún dínlẹ́lùwẹ̀ ti sáré iwájú iwájú iwájú ló máa máa balẹ̀ àwọn ọlọ́gbọ́n wọn ò rí dé ìpẹ̀kun ayé rí àwọn ò mọ̀ràn kan wọn ò mọyé ìpẹ̀ ilẹ̀ <laughs> ọmọ olúkà ò níbikíbi lọ ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé wọlé ilé bàbá ọmọ kì í bọ ọmọ ó yá wọlé wọlé ilé mi ni mo wà kí ló yẹ kó bà mí lẹ́rù inú ilé mi ni mi wà onítìrí awádé alóò fẹ́ wá halẹ̀ mọ́ mi gbogbo techniques tó ń lò gbogbo ọgbọ́n tí wọ́n ń lò pátápátá gbogbo ẹ̀ ti já sí wa lọ́wọ́ <laughs> ẹ mọ̀ pé mi ò lè ṣe é kí n má kọ́ ọwọ́ wa ló bọ́ sí ọwọ́ wa ló bọ́ sí ìwé náà kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ tẹ̀sùn lóru ọwọ́ wa ló bọ́ sí ọwọ́ wa ló bọ́ sí ọwọ́ wa ló bọ́ sí ìpàdé tẹ́ẹ̀ṣeṣeṣe tẹ́ẹ̀sùn lóòrù o bí ọwọ́ wa ló bọ́ sí o ìdílẹ̀ ọwọ́ wa ló bọ́ sí black gold ọwọ́ wa ló bọ́ sí wálé àlè ọwọ́ wa ló bọ́ sí ọwọ́ wa ló bọ́ sí ìpàdé tẹ́ẹ̀ṣeṣeṣe tẹ́ẹ̀lẹ́sùn lóòrù ọwọ́ wa ló bọ́ sí wednesday ọwọ́ wa ló bọ́ sí àjàkálẹ̀ àrùn ọwọ́ wa ló bọ́ sí ọwọ́ wa lọ́ọ́ bọ́ sí ètò ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ ọwọ́ wa lọ́ọ́ bọ́ sí jẹ̀lílì ọwọ́ wa lọ́ọ́ bọ́ sí ìwé kẹkẹkẹkẹ ẹ̀sùn lóru ọwọ́ wa lọ́ọ́ bọ́ sí ẹ̀yọ́ ọmọ Yorùbá àṣírí onítìrí ti tú pápátá kò sí kò sí bíbò nínú ẹ̀ mọ́ ẹ gbọ́ gbogbo ìpàdé tí wọ́n ṣe gbogbo ẹ̀ ti tú síta àṣírí wọn ti tú èmi lẹ́nìkan wá halẹ̀ mọ́ mi nílẹ̀ bàbá tèmi ilẹ̀ tẹ́mi dúró lórí òtítọ́ lórí ẹ̀ ọmọ lúkà ò níbi lọ kókókó làgbóhùn àgbèrè kókókó làgbóhùn àró èmi ọmọ lúkà ọmọ arógun máa sọ ọmọ arógun máa sojo ọmọ àti àkókò ìgbò ìgbò ìgbò ìgbò ọmọ ògìdá ogun máa kàrà ọmọ yàrá jẹ tọlọpọ pàpàpàpàpà èmi ẹ sọ fún nítìrí pé àṣírí ẹ ti tú àṣírí ẹ ò bò mọ́. máàmì ewé túgà àṣírí dúpẹ́ ò bò mọ́ àṣírí ẹ ti tú gbogbo techniques yẹ pátá gbogbo ẹ ló ti tú jáde màá dẹ̀ brief ẹ̀yin ọmọ Yorùbá gbogbo àwa home based media pátápátá kẹdẹ etí kẹgbọ́ a sì máa túnjọ sọ lọ́rọ̀ ní meeting àtúnjọ àti sọ ní meeting àtúnjọ máa tún sọ ni kò sí kankan ìyẹ́ ìyẹ́ ẹdìyẹ́ ó wúwo ju dúpẹ́ lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín àtọ̀hún àti yorùbá nation tí wọ́n gbé dání ìyá ẹdìyẹ ó wúwo jù lọ no wonder tí sọyẹ kó níbẹ̀ sọ pé kò sí ìwé kankan níbì kan akọ̀ǹpọ̀ jẹ̀bẹ̀ lákìsà ni sọyẹ kó níbẹ̀ speak and said it clearly gbogbo ẹ̀rọ wà lọ́wọ́ sí ẹ̀rọ wà lọ́wọ́ sí ìwé tẹ̀ kankan kan tẹ̀sùn tẹ̀wò ọwọ́ wà lọ́wọ́ sí ó wà lọ́wọ́ wa ìyá àkókí ọwọ́ wa lọ bọ́ sí ọwọ́ wa lọ bọ́ sí àbòsí tẹ́ ṣe ṣe ṣe tẹ́ lè sùn tẹ́ sùn tẹ́ wo ọwọ́ wa lọ bọ́ sí. èmi ó tọ́ mo sáfara pamọ́ fúnjọ́ bíi mélòó kan àtọjọ́ ṣé monday ni mo ti sá lọ àbọ̀jọ́ tuesday ni mo ti họ mọ̀jàmọ̀sá náà là á mọ kíkanjú èèyàn ò ní débi ẹ̀rù kẹ́rù mọ̀ bá a nígbà bá receive call from prominent person mi ìfẹ́ sọ ẹni yẹn mi ìfẹ́ sọ bó ṣe tó tí n bá gba call látọ̀dọ̀ ẹ̀ tó sọ pé báyìí mà ní. téèyàn bá débi ẹ̀rù ẹ̀rù á bà á. mo ní ẹgbẹ́ kudos fún wọn ọlọ́pàá nígbà míì orí wọn máa ń pé wọn máa ń ṣiṣẹ́ nígbà míì gbogbo plan àwọn onídìí gbogbo ẹ ti wà lọ́wọ́ pátápátá ọmọ Yorùbá gbogbo pílánì gbogbo ètò tó ń ṣe gbogbo àwọn machinery sàn kó wọlé tó ti ṣe training fún tó ti ṣe gbogbo ẹ̀ làwọn pípì yìí ti mọ̀. ìtọ́jú ẹ̀fọ́ tóbi dàbẹ́ ni pé wọ́n ń tájẹ̀tì àwa yìí ni pé wọn ò mọ àwọn pípì yìí pé wọ́n ṣe Yorùbá nation nobody knows that àwa tí wọ́n mọ̀ rèé ẹ ẹ̀wà mọ̀lúkà ìdí ẹ̀ mọ̀ pé ìmọ̀ pé mo lẹ́nu lọ́dọ̀ gómìnà o ìmọ̀ pé mo lẹ́nu lọ́dọ̀ gómìnà òmíyọ̀ ah, ọmọ bó ṣe tó ọmọ èkìtì ẹ gbọ́ àwa tí wọ́n mọ̀ ní yóò bó ṣe yorùbá nation rísì tó ṣe dàbẹ́ ni pé all eyes on us all eyes on ọmọlúkà all eyes on bàbá èkìtì rísì tó fi rí bẹ́ẹ̀ nìyẹn yes àti mi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti gbé kàrí gbé ti mítì ẹ gbọ́ mi ní túndé náà mi ní túnṣúndé sàlẹ̀ kòkò bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo gbogbo gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ ègbúrú yìí ọ̀ ẹ̀ kò sí ń tẹ̀ jẹ́ kò sí ń tẹ̀ jẹ́ èyí tó jẹ́ pé ìyẹ́ ìyẹ́ ẹdìyẹ ó wúwo jù yín lọ ẹ wá ń púrúfù pé kinní kan nìyí àti àti ẹ̀tọ́ kankan ẹ̀yin ọmọ Yorùbá gbogbo pílánì tí wọ́n ní pátápátá àwọn pípù yìí máa dájú o wọ́n máa dájú wọ́n ṣe wọ́n ṣe débi pé wọ́n ṣe ìpàdé àwọn kan iná kọkọ sí wọn wọ́n ṣe ìpàdé wọ́n ní kán lọ tágẹ́tì bàbá Akíntóyè kán pa bàbá lẹ́nu mọ́ kán yanjú bàbá Akíntóyè wọ́n ní gbogbo àwa wọ̀nyí kán lọ yanjú wa ó ti yẹ yín kán wá sọ pé kán delete nǹkan ní kán ṣe fáwọn àwọn ènìyàn wọn ò rí ṣe wọ́n ti rán oníṣẹ́ yẹn wọn ò rí ṣe ah, gbogbo ẹ ti tú dúpẹ́ nítorí yorùbá nation inú nítorí pa aláàsọ̀bọ̀ ti dúpẹ́ yìí lẹ́yìn kan kóra yín jọ tẹ́ ẹ láti tán bá yanjú wa nítorí yorùbá nation ṣe ṣé nítorí pa àtẹ̀lé dúpẹ́ tó bá tiẹ̀ wá jẹ́ dúpẹ́ ni ààrẹ ọ̀nà kakanfò wá ń kọ́ wá tiẹ̀ ní kán lẹ́ irú irú èmi sì wá ti ní ẹ lọ sílùú ẹ lẹ́fù gbogbo ẹ àbádúgbò tó ń gbé ẹ lẹ́fù gbogbo àdúgbò yẹn pátápátá ṣé o ṣé nítorí yorùbá nation yìí lẹ́sẹ̀ ń pinnu ibi no wonder tẹ́ fi sọ yín pé tẹ́ ẹ bá gba Yorùbá nation yín pé gbogbo wa pátápátá la máa wá jìyìn la máa wá rojọ́ ó mà ṣe o àìmọ̀kànmọ̀kàn máa ń bá yín jà o ẹ̀yin ọmọ Yorùbá ẹ ẹ abẹ́ ẹ̀ rí nǹkan kí la kò sí ìtòrí ọlọ́run ibo ni ibo ni ọmọ garawa yìí ti wá ibo láti rí ibo láti rí dọ̀bọ̀sì yẹn sàyí ẹ̀yin tẹ́ ń jókòó sórí awọ torí dúpẹ́ ẹ ń ṣe àwọn tó nílẹ̀ o ẹ dẹ̀ ń ṣe ọba òkè tó dá ìran Yorùbá ẹ̀yin dẹ́ ń fún ní nǹkan tó fi sẹ́nu tó fi bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ tí ìyẹn wọn ò fi sí ẹ ń ṣe àwọn tó nílẹ̀ ẹ ń dalẹ̀ ẹ dẹ̀ ń da ẹlẹ́dàá tó dá ìran Yorùbá sí ibi tá a wà yìí o ẹ ń ṣe ẹ tẹ́ ẹ bá mọ̀ kẹ́ lọ mọ̀ lẹ́nìí imagine tẹ̀lé mi mi ò tẹ̀lé ẹ ṣé tèmi mi ò ṣe tiẹ̀ ẹ jọ tó yẹ kó ìyẹn tó máa bí kíkú ni pípa wọ́n sọ tó anẹsẹ wọ́n sọ àwọn kan ṣe wọ́n ṣe mítì yẹn dé lẹfù kan wípé ẹ jẹ́ ká halẹ̀ mọ́ wọn bóyá wọ́n sá wọn lẹnìkan nù wọ́n sọ pé ẹ má jẹ́ ká ẹ má jẹ́ kó débi ọ̀rọ̀ pípa ẹ jẹ́ ká halẹ̀ mọ́ wọn bóyá wọ́n sá ọ̀rọ̀ àwọn aláwọ̀ bá ṣí ọwọ́ wa lọ bọ́ sí ìwé tẹ̀ kankan tẹ̀sùn tẹ̀ wò ọwọ́ wa níbẹ̀ ó bẹ̀ lọ́wọ́ wa. ẹ gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá afẹ́fẹ́ lásán ni wọ́n wò tó kíní kankan àmọ́ tí ò wára ẹran ṣe yóò tẹ̀lé mi fọ́lò mi mi ò fọ́lò ẹ ṣé tèmi mi ò ṣe tiẹ̀ ẹjọ́ sọ yẹ kí yẹn mú jàdá ní. Akíntóyè pọfẹsọ Banji Akíntóyè bàbá yìí dìde ó polongo pariwo pé Yorùbá kò dúró di ọ̀la ẹni kan bínú sáré ọ̀nà kankan fò èmi Ọmọlúkà mi ò lè bínú sáré o mo dúró gbọ́n gbọ́n ti Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá tèmi ló jẹ́ ìdí tààrà òfin jáde ó yé kì í ṣe gbogbo èèyàn ló lè jáde bẹ́ẹ̀ yẹn ààrẹ sọ kílẹ̀lì ó ní yorùbá ṣòro jà fún ẹyọ ọmọ yorùbá ẹ̀dẹ̀ fi ìwà ẹ̀ bí hàn yorùbá ṣòro jà fún ni àti jáde kọ́ ní iṣu àwọn ọmọ ogun wà nílẹ̀ ṣùgbọ́n yorùbá ló ní mọ́ jó lọ́mọ wẹ̀yìn ẹ̀ yorùbá ló ní lọ́wọ́ ẹ̀dẹ̀ ti fi hàn lóòótọ́ jẹ́ ẹ̀ ṣe sí gbogbo ìgbòho yín tẹ́ ẹ̀ pọ́nlé lánàá ìgbòho máa jó lọ máa jó lọ máa jó lọ ọmọ yorùbá ń bẹ̀ lẹ́yìn rẹ ọmọ yorùbá ń bẹ̀ lẹ́yìn rẹ o sunday ìgbòho mami kan àpàgbò yọ̀ká bẹ́ẹ̀ sì kọrin yẹn fún sunday ìgbòho lánàá ẹnu yín yẹn lẹ́bi yí òun padà tí adégún yín tó dàdé ògún mọ́ yorùbá ṣòro jà fún pírọfẹsọ Bánjí Akíntóyè àná tó ń sá eré tó ń tiraka tó ń gbìyànjú pé kó mọ orúkọ ìran yorùbá káàkiri àgbáyé kó wà well recognized in the whole world. professor banji akintoye yẹn lé ní lẹ yí orúkọ ẹ̀ padà tẹ sọdá kí tó lè tẹ ẹ pè lórúkọ tó wù yìí. akíntóye mami kan apá gbòòyì ọ̀ka àwa ọmọ yorùbá ń bẹ lẹ́yìn rẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ sọ pé ẹ̀ ń bẹ lẹ́yìn ẹ̀ lánàá ẹ̀yin dà níbi tó surprise mi dé ìkan nínú àwọn wíìsù tó tẹ̀lé onítìrí ají làárọ̀ agbẹ́fóònù ẹ ló bàbá ẹ jẹ́ ká gbàdúrà olúwa ọlọ́run gbàdúrà fún bàbá yìí dàbí ìdàbò rẹ̀ gbòó ṣe ìṣẹ́gun fún má jẹ́ kó wá yóò ka ọ̀tá tó bá rokú sí jẹ́ kó kú gbì jẹ́ kó rùn rẹ̀ jẹ́ kó sùn sùn ní orúkọ ńlá bàbá gọ́ọ̀dù nínú wọn ni ó ìjà tí bàbá ò bá gbé kọ́ọ̀lù á rìkọ́ọ̀dù ẹ̀ á gbàládùra sẹ́ǹdẹ̀ sí bàbá Akíntóyè ó ti ń pa Akíntóyè ní bàbá Akíntóyè Yorùbá inú tèmi dùn pé mo jẹ́ ẹran Yorùbá bó tẹ̀ jẹ́ pé ẹbí hàn mí náà yẹ bẹ́ẹ̀ pọ́nmọ́lúkà náà ló lè but I won't care níwọ̀n ìgbà tí mo bá rí Professor Banji Akíntóyè tí ò bójú ẹ̀yìn pẹ̀lú tẹ́ ẹ fi ṣe pẹ̀lú tẹ́ ẹ fojú ẹ̀ rí pẹ̀lú àbùkù àti ìwọ̀sí tẹ́ ẹ ta sí bàbá yìí lára tí ò bá bójú ẹ̀yìn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣe sí Sunny ọmọ Adéyẹmọ tẹ́ ẹ yẹ̀yẹ́ ẹ̀ tó tí Ìgbòho dẹ̀ ń sọ pé no going back ni Yorùbá nation is the only way tí àwọn wọ̀nyí ò bá ti bójú ẹ̀yìn èmi ọmọ lúkà kò sí tẹ́ ẹ̀ ṣe mi ò ní bojú ẹ̀yìn yorùbá nation is a must àwọn wọ̀nyẹn ti tó fún mi they have laid out a good legacy for me to emulate tí mo tí mo lè sọ pé eléyìí tó àwòkọ́ṣe rere tèmi lè tẹ̀lé professor akintoye àti sunday igbó wọ́n ti lé ẹ̀ sílẹ̀ ó tó mi àwòkọ́ṣe wo ni màmá yín lé sílẹ̀ àwa tá a sọ pé àbá màmá yín ṣe kí màmá yín fi èpè bọ́nú wọn a máa kú ni ah, àfi tí ọba ti ṣẹ̀mí mímọ́ ló pè mí àfi tí ọba ṣẹ̀mí mímọ́ ló pè mí ikú ló máa pa wọn wọn máa kú ni wọn máa rùn wọn máa rẹ̀ ẹ̀yin tẹ̀mí ní tiktok kí ló ṣẹlẹ̀ ẹ̀ láìkí programu yẹn kan ẹ kàn ń wo ẹ̀ ń gbọ́ ọmọlúkà <laughs> ẹ̀ bẹ́ẹ̀ ṣe mo dúpẹ́ ẹ má mi mẹ́wíyá ẹ má tẹ̀ má tẹ̀ má tẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ̀ ẹ jọ kí ni mo fẹ́ ẹ mú létí lára onítìrí èpè ojoojúmọ́ tó máa ń ṣẹ́ mọ́ àwọn tí ò bá ṣe tiẹ̀ ṣé òun ni mo fẹ́ òun ni mo fẹ́ ìmájì tó ẹ̀yin ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé ẹ̀ ní good knowledge ni ṣé tó bá jẹ́ ẹni tó good tó tó tó tó tó aṣíwájú ṣe ní tòtítọ́ àti òdodo ẹsẹ̀ wo ló yẹ kí ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣẹ́ ṣe bó yẹ kó mọ bó ṣe máa manage ẹ̀ ni a good leader will know how to manage all his followers wàá mọ bí wàá ṣe manage ẹ̀ tí ò ní di ìjà tí ò ní di ariwo tí ò ní dá the person you people call a leader tí ò lè manage ẹ àwọn tó ń tẹ̀lé but èpè ló ṣe fún ṣóyẹ kó rí bẹ́ẹ̀ èmi wo program ẹ̀ clearly ó ń gbé ṣóyẹ kó rí bẹ́ẹ̀ ṣe pè mí àwa tó tún máa máa ṣẹ́pè fún ṣóyẹ kó rí bẹ́ẹ̀ torí kòtò tó gbẹ̀ yẹn òun fúnra ẹ̀ ló gbẹ́ kòtò òun fúnra ẹ̀ ló dẹ̀ dì sí ṣóyẹ kó rí bẹ́ẹ̀ ló gbẹ́ kòtò fúnra ẹ̀ ló dẹ̀ dì sí no ẹ̀ ẹ̀ understand onídìrí ń gbéṣọ yẹ kó rí bẹ́ẹ̀ ṣẹ́pẹ̀ pípí ń gbé ṣẹ́pẹ̀ àjàkálẹ̀ àrùn ń gbé ṣẹ́pẹ̀ ìjìnlẹ̀ ń gbé ṣẹ́pẹ̀ black goat ń gbé ṣẹ́pẹ̀ òun fúnra ẹ̀ ló gbẹ́ kòtò yẹn ó di dandan máa forí ara ẹ̀ gbé èpè á forí ara ẹ̀ gbé kò lè escape ẹ ẹ fẹ́ gbọ́ kí tó gbẹ́ sílẹ̀ kòtò tó gbẹ́ ni òun fúnra ẹ̀ ló jì sí i nínú programu ìjìnlẹ̀ ẹ programu sọ yẹ kó rí bẹ́ẹ̀ màmá yín àlọbẹ a máa gégùn bó ṣe máa ṣe fún bàbá Akíntóyè la máa ṣe fún Sunday Ìgbòho la máa ṣe fáwọn tá a wà lé la máa ṣe fún gbogbo àwọn tó tí ò ṣe tiẹ̀ la máa fi gbogbo wọn ré pátá a máa gégùn fún wọn ẹjọ ẹntẹ pè ní leader tí ẹni yẹn dì sáà leader lọ́dọ̀ tí yín tó bá dì sáà bẹ́ẹ̀ lọ́dọ̀ yín kò dì sáà bẹ́ẹ̀ lọ́dọ̀ mi never torí mo rá àwọn tó jẹ́ wípé tó bá ṣẹ̀ mí wọ́n ṣẹ̀ wọ́n mọ̀ bá wọ́n ṣẹ̀ fúnra ra mi mò wá wọn lọ má lọ bá yà kí ìwé gbogbo eléyìí ò hà nídìí ẹ̀ kí la fẹ́ ìjàwó la fẹ́ jà kí la fẹ́ bára wa jà sí àtúnṣẹ́tù that is a sign of a good leadership kò sí ẹ̀ṣẹ̀ kéèyàn tó lè ṣẹ̀ ẹ́ kó tó sọ pé o gbàgbé àpátápátá adìbì sometimes you forgive You may not forget, but sometimes you have to forgive. Dáńdáńdé, ìyá yín ní kò sí, ó ní kò sí tó jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ èwù. Èpè ní sá, ègún ni. Bàbá kan wá send message jáde, ó ní ó láà lọ́rọ̀ kankan mọ́ ju ọ̀rọ̀ ọ̀rọ̀ nítìrí oníkálá sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ mo understand tí bàbá yẹn sọ pé àwa la promote wọn it is true but sometimes èmi fúnra mi ti sọ pé we don't need to respond to that woman again or any one of his program but to be sincere with you ibi tọrọ dé obìnrin yẹn ti bá nǹkan jẹ́ gidi àlè dákẹ́ we cannot keep calm we can't keep quiet on this issue. obìnrin yẹn ti bá nǹkan jẹ́ gidi No, me is so asọdun. Tinubu is a president of Nigeria. No think no doubt. But mo sọ fún yín kọ́ lóbìnrin ò wá bá ìrìn àjò yìí jẹ́ ni. Mo fi Ọlọ́run búra fún yín ni. Ó ní bíi tí Yorùbá nation àti délé ni. A kọjá ibi tá a wà yìí. And this woman just came. Ó bẹ̀rẹ̀ sí ní pe rọ́lọ́bọ̀ fún yín. Woman kan mo pray ojú ẹ̀ ńlá. Ó send message sọmọ Lúkà lẹ́nu. Èmi náà fún jẹ lẹ́ẹ̀kọ́ mo fún jẹ ẹ̀ mo gbé fún ní lódìndí ọláàṣe àdẹ̀jẹ́kẹ́ni tó fẹ́ ṣe é ṣe wọ́n mọ̀ pé tẹ máa fi mọ́ nìyẹn irọ́ tẹ máa gbé kalẹ̀ nìyẹn pé wọn ò jẹ́ kẹ́ ẹ ṣe ìgbà tẹ tẹ pariwo pẹlẹ declaration ẹlẹ declare èmi wà lára àwọn tó wá sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ mu ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ ká wo ìtú tí wọ́n fẹ́ dá ẹ jẹ́ ká ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ fún bíi three yẹn bèrè lọ́wọ́ mẹ́tìtì as clearly nínú mẹ́tìtì nígbà tá a ṣe pàdé mo ní ẹ jẹ́ ká fobìnrin ilẹ̀ fún bí oṣù bíi mẹ́ta mẹ́rin káwàrà tó fẹ́ dá àṣẹwọ́ àṣẹbọ̀ kí ló bá jáde àbùkù àtẹ̀tẹ́ ló ti bẹ̀ jáde. kò wù mí kákan jáde ká mọ̀ lọ́rọ̀ tá a fẹ́ sọ ju ọ̀rọ̀ dúpẹ́ bọ̀ tá a bá káwọ́ lẹ́rán ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ òkú wèrè ni bẹ́ẹ̀ bá fò òkú wèrè lẹ̀ fún wèrè pé bó ṣe bó ṣe fẹ́ agbaná jẹ́ ẹ tàbí kó fi ṣe bẹ́ẹ̀ kó fi ṣe patí káwọn èèyàn bíi tiẹ̀ bá jẹ́. Ọládélé Ọlámilékan God will bless you thank you God bless you my sorrow Ọlámilékan sorrow God bless you mo dúpẹ́ lọ́wọ́ yẹn kó àdúró tì mí ní gbogbo gbà. A lè fi wọ́n lẹ̀ we will never close our eyes or fold our arms kóbìnrin ba ìrìnàjò yìí jẹ́ we can never because yorùbá nation tí mo gbàgbọ́ nínú ẹ̀ gidi ni mo gbàgbọ́ gidi nínú ẹ̀ kì í ṣe ẹnikẹ́ni lódìdí gbé wá síwájú mi ọlọ́run ti fi hàn mí ó ti ogún ọdún ó ti kọjá ogún ọdún lọ mo sọ fún yín kàtìgóríkàlì ni ọlọ́run rínú mi orí ọkọ mi ọlọ́run tó dìdí fi sí màá ní ojú àlà lójú ìran mo lè jò ó gbà bí kí n bẹ̀yìn tì bí eléyìí ọlọ́run á kàn mú mi lọ ni màá máa wo ìrìn yorùbá nation yìí tọ́lá dẹ̀ ti fi hàn mí ló ti ń jẹ́ kí n mọ̀ pé ó máa le o ó máa nira o ó máa le o ẹ di àmùrè ẹ múra yín bẹ́ẹ̀ ni mo ṣe ń rí mi kàn déédéé tẹ́kẹ́lẹ́ mọ́ mi déédéé dúró I have a lot, a lot of things tí mo lè ṣe náà àwọn nǹkan tí mo lè ṣe pọ̀ rẹpẹtẹ ọlọ́run kẹ́mi pẹ̀lú talent lóríṣiríṣi I'm a singer I'm a musician I'm a broadcaster máa bọ́ sínú rédíò máa ṣètò máa jẹ àwọn ẹbí òní pa mí máa ṣe mc máa gbowó máa jẹ àwọn ẹbí òní pa mí i'm a comedian máa ṣe comedy máa ṣe máa post ẹ sínú péjì mi máa jẹ àwọn ẹbí òní pa mí ṣùgbọ́n mo nítorí pé ọlọ́run fúnra rẹ̀ ló fi sínú mi ó fi sí omi ní orí ó fi sí mi ní ọkàn ó dẹ̀ fi yé mi yéké pé ọ̀nà àbáyọ rèé ó dẹ̀ máa kópa nínú òmìnira ọmọ yorùbá wàá kó ipa tó ipa tó dáa wàá kó ìdí tí mo ṣe tẹra mọ́ gidi nìyẹn tí ìbá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti fi ọ̀nà yẹn ti fi sún ọ̀pọ̀lọpọ̀ wa ẹ ti fi sún èmi ọmọ Ọmọlúkà personally ṣùgbọ́n mi ní jẹ́ kó sún mi mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni èmi èmi mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀ mi ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ ẹ̀ bọ̀ kódà yìí tí ì mú ẹyẹ rárá ọwọ́ mi ò tí ì kẹyẹ débi tí mo ti fẹ́ mú jáde ẹ ẹ tí ì rí kankan yorùbá nation lójú ayé mi báyìí la máa gbà kò sí ni ìpele sípele ni a ti kúrò láwọn ìpele kan à ń bọ́ sípele nìyí tá a bá tún kúrò nípele tá a wà yá tún bọ́ sànádà ìpele títí tá a fi máa àtìwé mu wa bẹ́ẹ̀ ni tí ò sí tó máa dá padà torí wípé àṣẹ ọlọ́run ni ní tí mo mọ̀ tó dá mi lójú ni wípé ọlọ́run fúnra rẹ̀ ló ní ọwọ́ nínú ìrìn àjò yìí there are many many signs many reasons tí mo fi gbàgbọ́ pé ọlọ́run lọ́wọ́ sí mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà ọlọ́run fúnra ara rẹ̀ ó ní ọwọ́ nínú ìrìn àjò yìí tó dá mi lójú tó jọṣẹ́ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kí là ń gbé náà jù Yorùbá nation is a must kò sí tó máa yẹ ọlọ́run fi hàn mí dé lẹ́bù kan mo rí apá tẹ bá rí mi tí mò ń lọ́ra lórí àwọn ọba ó nídìí ó ní tọ́lọ́run fi hàn mí lórí àwọn ọba as a matter of fact ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run fi ìran àwọn ọba yìí hàn mí mo ń sọ́mọ̀ tún sọ gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá gbogbo ẹ̀yin nílé àbí tèmi ẹ̀yẹ sọ̀rọ̀ sáwọn lọ́ba lọ́ba ẹ fi wọ́n lẹ̀ for now ìkúkú joyè ká má ní kódà nílé bàbá tèmi àìjọba àwa fọba jẹni nílé bàbá tèmi ọba tó bá máa jẹ nílùú mi tí ò bá tí ì jẹ ilé bàbá mi kò tí ì di ọba wàláì tàláì kò ì di ọba ọba làwa fi ń jẹ jagunjagun dẹ̀ ni wá òmìrán mìíràn bàbá bàbá tèmi giant òmìrán giant sọ́dọ̀ sọ pé bóyá torí pé mo fẹ́ joyè kan tàbí mo fẹ́ gba kinní kan ni mo ṣe fẹ́ pọ́n ọba kan lé rárá ṣùgbọ́n mo ti rí ọlọ́run ti fi ìran yẹn hàn mí lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ìpè nínú ìjàngbara yìí àwọn ọba bọ̀ wá kó ipa tó ní agbára bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ tún kọ́ sílẹ̀ kọ́mọlúkà sọ today is seventh day of kini <laughs> seventh day of July òyìnbó yìí ni màmá sọ òyìnbó ọmọlúkà ọdún ní kò yé sọ <laughs> seventh day of July twenty twenty three ẹlọ́mọlúkà sọ bẹ́ẹ̀ àwọn lọ́ba lọ́ba wa wọ́n ń bọ̀ wá kó ipa tó jọjú èmi ni mo sọ fún yín ẹ lọ kọ sílẹ̀ ọlọ́run tèmi ń sìn kì í tọ̀ mí ètò bá gbé wá tó bá fi hàn mí níbi tí mo dé nínú ìrìn àjò yìí mo mọ ìyàtọ̀ tó wà nínú ìṣípayá mẹ́sẹ̀gì mo mọ̀ ọ́ àti àlá lásán ó yé mi dáadáa bí ẹni ó yé mi bí ọṣẹ ìyàtọ̀ tó wà nù pé kéèyàn kàn sùn kó lálàá lásán tàbí pé ọlọ́run dìídì fún ẹ ní mẹ́sẹ̀gì kò sí ni tó o bá fẹ́ mọ ìyàtọ̀ ẹ̀ mẹ́sẹ̀gì mi máa ṣe àlàyé fún ẹ tó o bá ní mẹ́sẹ̀gì tó o bá jí ó ní bí wàá ṣe fí o ó ní bí wàá ṣe rí kódà mẹ́sẹ̀gì yẹn gan possibly o ò nígbàgbé ẹ̀ tó bá jẹ́ mẹ́sẹ̀gì tó ní agbára tó ní tó ní ayọ̀ nínú by the time tó bá máa tají inú ẹ̀ máa dùn lọ́tọ̀ ni wàá dẹ̀ rántí kọ́kọ́ ibẹ̀ bó bá gbàgbé eléyìí tó kù eléyìí tó jẹ́ kókó mẹ́sẹ̀gì yẹn wà á rántí mẹ́sẹ̀gì yẹn ṣùgbọ́n lójú ẹni tí ò bá yé àlálárò kó òun lá kò ní mọ̀ pé this is a message tó bá dẹ̀ lálàá lásán o lè sùn kó má jẹ rántí mọ́ kó kàn jí bí eléyìí kó má rántí mọ́ kó lálàá o dẹ̀ lè jí kó rántí àlá òun bọ̀ pàtó kò ní nítumọ̀ o lè lálàá kó orí kó torí kodò kó orí ẹ̀ wà ní ìsàlẹ̀ ẹsẹ̀ ń lókè àwọn tí ò kàn ní nítumọ̀ ni wàá kàn máa lá àlá lásán wọ̀nyí bọ̀ tó bá lálàá tó jẹ́ pé mẹ́sẹ̀gì ló ń rí àwọn tó fẹ́ ṣẹlẹ̀ lọ́lọ́run fi hàn ẹ́ wàá mọ̀ sáni tó bá jí. so ọlọ́run ti fi ọ̀pọ̀lọpọ̀ hàn mí mo dẹ̀ ti rí ó wà lára tó jẹ́ kó ń ta mí lára ìrìn àjò ìrìn àjò tó ní agbára ni mo mọ̀ ó yé mi ojú mi rí mo rí ó máa ní agbára gidi ó máa ní agbára gbogbo àwọn fúlàní tẹrí wọn ti gbogbo tó fẹ́ fi bá yín wọ ìyá ìjàkadì gbogbo ẹ̀ náà ti ṣètò ẹ̀ sílẹ̀ pátápátá gbogbo ẹ̀ ló ti gbé pẹ́rẹ́pẹ́rẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún reality ni mo rí nínú ìran kódà lójú ayé mo tún ṣe ìwádìí mi débẹ̀ mo tún rí kó ti tọ́ ni. sẹ́rí ẹ̀yin ọmọ Yorùbá kò lè ṣe kí irú onítìrí ìmọ̀ dìde ara àwọn nǹkan tá a máa kojú lọ́nà ni ìran ẹ e-, èèyàn lè máa sọ ìran ni bá sọ ìran tọ́lọ́run fi hàn mí nígbà kan rí tó fẹ́ fara jọ nǹkan tó ní tìrí ṣe yìí ṣùgbọ́n kò yé mi mi understand òun ló jọ bó ṣe bá bó bá ṣe jẹyọ láwa máa yí ẹ bàbá máa rántí imagine kẹyàn lálàá twenty years ago kó dẹ̀ sì máa rántí ẹ exactly bó ṣe rí wàá mọ̀ pé irú àlá yẹn ó ní ìtọ́lọ́run fi tó fi ṣe fún ẹ kì í ṣe àlá it's a message iṣẹ́ ni ọlọ́run gbé iṣẹ́ wa fún ẹ nẹ wọ́n tó bá ní ẹ̀mí ìkíyèsára dáadáa wàá mọ bí wàá ṣe mọ́nítọ̀ ẹ̀ it can happen to anybody not just ọmọlúkà kò nígbà tó bá jẹ́ prophet tó jẹ́ wòlíì nínú sẹ̀lẹ̀ tàbí ní sẹ́ráfù tàbí ní CAC kọ́lọ́run tó fi ìran hàn ẹ́ tọ́lọ́run bá rí wípé ẹni òun ní í lò ìtọ́ bá fẹ́ kó o ṣe agbèwá fún ẹ wá rí ó wá kú kí ìwọ fúnra rẹ kó ní ìmọ̀lára kó ní ìkíyèsára. ṣé samsoni tọ́lọ́run padà ń lò fáwọn ọmọ Ísírẹ́lì ṣé ó jẹ́ bí wòlíì ni kì í ṣe wòlíì ṣùgbọ́n Ọlọ́run lò ó láti láti ìgbà èwe ẹ̀ láti kékeré ẹ̀ láti máa mọ̀ wípé a ti máa rí àwọn ìran a ti máa rí àwọn ìṣípayá kódà ikú tó padà lọ pa yẹn a ti rí ọlọ́run a ti gbé síwájú ẹ̀ pé àwọn tó máa là kọjá rèé ó wá kú kó kíyèsára kó mọ̀ ọ́ tàbí kó má mọ̀ ọ́ ọwọ́ ẹ̀ ló wá kù sí a ti máa rí àwọn àpẹẹrẹ yẹn that is God for you tọ́lọ́run bá ní ẹ lò ọlọ́run fúnra ra ẹ̀ á ti máa fi àwọn ọ̀nà yẹn á máa fi hàn ẹ́ kó bá kó lè gáìdì ẹni nínú ìrìn àjò yìí ọlọ́run fi hàn mí ó dẹ̀ yé mi ẹ̀mí mi ò sí lọ́wọ́ ẹnikẹ́ni ọwọ́ ọlọ́run ọba ló wà tí bá kú lẹ́mí ọlọ́run ọlọ́run pè mí mi kì í ṣe èèyàn bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí mo bá lọ tí mo sùn tí mo pa ojú mi dé tí mi ò dẹ̀ lámọ́ ọlọ́run ní kì í ṣe èèyàn ẹ̀mí mi bẹ lọ́wọ́ olódùmarè moreover ó ti sọ fún mi ó ní ọmọ lúkà ikúkíkú kan kì yóò pa ọ́ o yorùbá nation yìí wọ́n gbà lójú ẹ̀ kó tó lọ kì í dẹ̀ ṣe pé wọ́n á gbà tán màá wá lọ màá gbà á tí bá gba yorùbá nation yẹn tán màá jókòó màá bá wọn dáhùn kan rere ṣe ń bẹ̀ màá dàgbà màá gbégbá ogbó kàngẹ́ kàngẹ́ kàngẹ́ kàngẹ́ kàngẹ́ nínú ẹ̀ ìwọ náà lè sọ bẹ́ẹ̀ síra ẹ o ẹ̀yin tèmi ní tiktok ní ìrọwọ́ yín o thank you god bless you so bó ṣe jẹ́ nìyẹn gbogbo ẹ̀yin olóríire ọmọ yorùbá ẹ fi ọkàn ní gbogbo ẹ fi balẹ̀ ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó tàn yín jẹ ẹ yé jẹ́ kó nídìrí búbù yín gbogbo owó tó ń gbà gbogbo techniques tó fẹ́ lò gbogbo ẹ̀ ló yé wa wọ́n ń dá ọ́ mọ nǹkan tán lè ṣe because intan sọ fẹ́yìn ọmọ yorùbá ni pé owó yìí àwọn fẹ́ fi ṣe adélé àwọn fẹ́ fi ra yúnífọ́ọ̀mù fáwọn ámì àwọn fẹ́ fi ra aṣọ ọlọ́pàá fún ọlọ́pàá ṣé one million naira náà one million dollar náà lè aṣọ ọlọ́pàá o ẹ jẹ́ ká máa wòran so ìdá wọn wá gbìyànjú àti ṣe é sì ni pé wọ́n fẹ́ mú owó yẹn wọ́n fẹ́ àwọn tó àwọn kankan nù wọ́n fẹ́ ẹhẹ so wọ́n wá fẹ́ mú lára ẹ̀ wọ́n fẹ́ mú títí nínú ẹ̀ wọ́n wá fi wọ́n wá fi dọ́gbọ́n ó dàbí pàtí téèyàn bá gbowó tó gbowó ńlá tó ní kò fi ṣe iṣẹ́ ilé tó wá lọ ra ọ̀dà tó wá kun lé yẹn lọ ọ̀dà tó péjẹ tó fáì wọn ilé tó ti fẹ́ yalulẹ̀ tẹ́lẹ̀ tó ti fẹ́ wó wọn ní kó o túnṣe wá lọ pé bíríkìlà wá oníkó pàṣípàṣọ wá pàṣípàṣọ wá rọ̀dà ó péjì ẹ̀ àwọn tó tó mọ̀ wá wá débẹ̀ wọ́n máa wá ó fáì nítorí wọ́n gbìyànjú àti ṣe nìyẹn wọ́n try gbogbo best wọn láti rí i pé wọ́n ṣàkọ́bà káwọn ṣàlè rí kankan sọ wípé kan báyìí làwọn ṣe wọ́n ṣe débi pé wọ́n ní àwọn tí wọ́n ń fún lówó lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń fún lówó bẹ́ẹ̀ ni mo sọ fún yín lára ń ṣéǹjì ni one million dollar nìkan nìkan nìkan nìkan is over seven hundred million naira one million dollar ó ju seven hundred million lọ ká má wàá sọ̀rọ̀ àwọn náírà tó wà bẹ́ẹ̀ a gbọ́ from reliable source ìgbà owó yẹn ti ju one million dollar lọ yes wọ́n sì ń yá sí i ìwọ tó bá fẹ́ yá wa ẹ yá wa ìwọ tó bá fẹ́ yá wa ẹ yá wa irọ́ náà dẹ̀ pa kiri wọ́n parọ́ fún ipé tó bá pé báwọn á sọ irọ́ náà pa torí pé kí ni ìjìnlẹ̀ fẹ́ jẹ black goat fẹ́ jẹ ẹ máa wo ìjà tó máa bẹ́lẹ̀ láàrin wọn láìpẹ́ láàrin ìjìnlẹ̀ black goat àti màmá yín àti wálé àlí and some others ẹ máa wo ìjà tó máa bọ́lẹ̀ wọ́n ti rọra pò lábẹ́ wálé àlí ó ti fi gbé bọ́nú wọ́n ti dọ́gbọ́n wá ba lẹ́yìn wọn ní àwé shut up your mouth tí ó yẹ ká máa bára wa jà ní nǹkan fi nǹkan gbé wá nìyẹn tó tó wá yẹ ká máa bára wa jà ẹ́ ó wá yẹ ká bára wa jà ṣé sùúrù kò sí nǹkan tó bá fẹ́ mọ̀ táàdì sọ fún ẹ wọ́n ti rọra pa ìyẹn lẹ́nu mọ́ ìyẹn náà sólò díẹ̀ ẹ máa rí dẹ́ndẹ́wò lẹ́nu ọjọ́ ó kù pínpín ní báyìí ẹ̀ẹ́dì tútí wálé àlẹ́ wa pa àwọn àtàwọn ikọ̀ ẹ̀ kan ẹ̀ẹ́rà àrà tán dá eléyìí tí sọyà bóni bẹ́ẹ̀ ń jà lọ́wọ́lọ́wọ́ yìí kékeré ní wàláì ẹ máa ríran wò ẹ tí n sọ ọ̀rọ̀ fún yín ẹ gbà pé ìwọ̀nba tí mo sọ yìí o <laughs> èmi ò ní tẹ̀ ẹ́ jẹ́ mo ti sọ fún you have said this many times tó bá jẹ́ wípé tó bá jẹ́ pé bí mo ṣe wà yìí tí bá rí i pé onítìrúgbò tó dání máa tẹ̀lé máa tẹ̀lé máa tẹ̀lé ìyá ìyá ìyá ìyá gan ó dẹ̀ mẹ́sẹ̀jì ọmọ lúkà ọmọ lúkà ẹ ṣe ẹ jẹ́kẹ́jọ́ bá ṣe é ṣe mo mọ̀ mọ́ ojú yìí sì dúdú mo dẹ̀ fún ní ọ̀rọ̀ kékeré máa pílẹ̀ ọ̀rọ̀ ń fún yín èsì tí mo fún rèé kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ sọ fún mi bóyá bóyá ọmọ kọ́ ni mí tàbí ọmọ tí mi <laughs> ó sọ̀rọ̀ mi ìfúnlé mi ìjẹ̀dá ló. èmi gbogbo ti ráyè gbẹ́dì ẹ̀sùn. Okay. Mo bá ma play ẹ̀gún yín ẹ gbọ́. Onírọ́lá lẹ́lẹ́rí wà lọ́rùn. Ẹ kàn gbọ́ díẹ̀ nínú tó sẹ́ndì. Owó o fídíò ilẹ̀ Yorùbá nìyẹn o. Ìyẹn wà nínú ṣọ́ọ̀ṣì. Ìdíje ọjọ́ méje parí ìjọ ẹ̀sìn tán fúlàní gbé lọ sínú igbó ṣé yìí náà la máa máa ṣe lọ ṣé bá ṣe máa máa bá lọ náà rè ẹ ní ṣé ẹ dẹ̀fẹ́ kẹ́ni tó máa ṣe ṣe ẹ bẹ̀rù ọlọ́run rẹ̀ ọmọlúkà ẹ bẹ̀rù ọlọ́run rẹ̀ o bàbá wa ò mọ̀ ọlọ́run mọ̀ ọ́n nítorí Tinubu bàbá yìí ti something years oríran wò ọmọ èèyàn ṣàlélẹ́ yìí ọmọ èèyàn kan ni ẹ̀gbọ́n èèyàn kan ni àbúrò èèyàn kan ni gbàgbé owó yẹn lọ́wọ́ ẹ̀ fúlàní wàá mú un kiri ní igbó káàdì ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ tí bàbá bá gba kékeré náà dẹ́rù rẹ̀ eléyìí yóò dáa o ẹbẹ̀rù ọlọ́run o gbogbo ẹbẹ̀rù ọlọ́run o àbí nítorí nǹkan tá a ṣáà ń ṣe rálì fún rèé hmm. pé ká lè bọ́ nínú wàhálà hmm. ká lè bọ́ lóko ẹrú hmm. ká lè bọ́ lọ́wọ́ àwọn amúnisìn yìí wọ́n fìyà ń jẹ irọ́ wa. ẹ ẹ fetí gbọ́ o ibi tí mo ṣe fi ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ̀ kó náà mo fẹ́ kẹ́ ẹ̀ gbọ́ ló sọ. ṣé bí ayé táwọn máa gbé lọ náà rèé. ẹ lè gbé lọ́rùn. ẹ wá dákẹ́ síkú tọ́nu ẹ wá ń dìbọ́ǹkì èwo lẹ wá gbé dání ọdún kẹrin màrín july màlá máa wà yìí hmm. gbowó gbowó gbowó lọ́wọ́ wa ẹjẹ gbẹlẹ hmm. lóríṣiríṣi hmm. ẹ ń pè wá kówó rálì à ń náwó à ń nára àìsàn àìwó ẹ gbàgbé Ọlọ́run ìtorí kírù nǹkan báyìí kó lè dẹ́kun kọ́ la ṣe ń ṣe wàhálà tí wọ bàbá yìí wá jókòó sí kíkan ọdún tó ń bí bọ́ǹkì tó ń fowó ránṣẹ́ kí ìyáde ìjẹrú àwọn wọ̀nyí. yá sùlẹ̀ ayọ̀ àwọn ẹ̀kọ́ jàre èèyàn mi <laughs> God bless you for me God bless me for you. àjọ hmm, máa sọ̀rọ̀ yẹn a máa eh, sọ̀rọ̀ yé yín. iṣẹ́ ẹni kan tí mo fẹ́ sọ jáde ní pé màmá yìí ó ní wọ́n gbowó wọ́n ṣe gbá wọ́n gbowó rálì ìyá rálì tẹ́lẹ̀ ń pariwo yìí ayé lẹ́wà ẹ̀ sí lọ́rùn ẹ sáà rí i pé wọ́n ṣe rálì o àbí wọn ò ṣe wọ́n ṣe ṣé bẹ́ẹ̀ dẹ̀ ti ní kí wọ́n ṣe rálì mọ́ ẹ ti lóní tìrí lọ́nà sọ́sà dẹ̀ ti gbà fún yín ẹ tí ì mọ kíní kankan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ wá gbèsè tí mo fún òun tí bá fẹ́ gúnlé ó yẹ kẹ́ ẹ gbọ́. ìyá tí màá ṣe pé mo gbẹ́ni tó kọ́ tó dẹ̀ fẹ́ kọ́ ni ìbá sọ̀rọ̀ sí kọjá bẹ́ẹ̀ ṣe lérò lọ ṣùgbọ́n mi ò sọ ọ̀rọ̀ tí màá kàn sọ fún yín ni pé gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ kò sí wàhálà ṣùgbọ́n ti sọ pé nítorí ló lè gbà pé láti November twenty last year tó ti declare Yorùbá nation ṣe bẹ́ẹ̀ ti gbà á ni mo lọ lé wọn bí tó ti ń ṣe reclamation àbáwa la lọ lé wọn bí tó ti ń ṣe occupation àbáwa la lọ lé wọn níbi tẹ́ ti ń reclaim kò sí wàhálà màmá tó bá ti jó nǹkan lọ ní orí ti gbó dání ọlọ́run àfúnṣe á ṣe láṣeyọrí gbogbo àwọn tó bá dúró síwájú ẹ̀ gbogbo wọn lọ́lọ́run dẹ̀ máa nà lẹ́gbà tó bá ti jẹ́ gbogbo òótọ́ dání ni o ṣùgbọ́n tí ò bá ti gbóòótọ́ dání táwa dẹ̀ rí gbóòmí yóò gbóòótọ́ dání pé ṣe ló ń tàn ní àtòun àti gbogbo ẹ̀yin tẹ̀ ń tì lẹ́yìn tẹ́ kọ̀ tẹ́ lójú ní etí ní fọ́ ojú ní di etí ní di sí gbogbo ọmọ tó dìbò yìí ṣe ẹ o ọlọ́run àwa fìyà yìí jẹ gbogbo yín pátápátá nígbà ẹgbẹ́ fáyìnà Yorùbá sẹ́yìn ọlọ́wà fi yà jẹ gbogbo yín bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé kì í ṣe pèpò iṣẹ́ fún yín tẹ bá dẹ̀ rí bí ètò ẹ̀yìn lẹ́mọ̀ tó bá ti gbó nǹkan lórí ti ìgbé dání á ṣe láṣẹ yege àwọn tó dúró síwájú ẹ̀ lórí kò ní í ṣe ọlọ́wà ń lo gbogbo wọn lẹ́gbàá á fi yà jẹ wọ́n tí bá wà lára wọn ọlọ́wà ń lò mí lẹ́gbàá á fi yà jẹ mi ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ṣe lóbìnrin yìí tá a sọ fún yín bẹ́ẹ̀ ní kágbẹ́nu sọ̀hún wà láìdàláì bí ọlọ́run bí ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ àtẹ̀yìn bẹ́ẹ̀ fún ní sọ́pọ́ọ̀tì gbogbo nílẹ̀ máa jìyà ẹ̀ ní mú jẹ tó a sọ fún yín tó èyí lẹ̀ gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ màmá kò gbọ́n dandan kẹ́ mẹ́sẹ̀gì mi wọ́n ẹ má mẹ́sẹ̀gì mi kò gbọ́n dandan kẹ́ bá mi sọ̀rọ̀ mọ́ ẹ fi mí lẹ̀ ẹ bá tún mẹ́sẹ̀gì mi ìyá mẹ́sẹ̀gì kò lè sọ̀rọ̀ látàárọ̀ tó bá mẹ́sẹ̀gì mi máa block ẹ̀ ni mo máa gba blocking process wetin concern me ní ìran ẹ̀ṣẹ́ èmi I have the right to choose whom I want to follow kí ilẹ̀ tó tẹ̀lé yẹn máa wù ẹ́ máa rí ẹ dúpẹ́ òun ṣe ẹni tó ń tẹ̀lé he he doesn't has anything that has to do with a leader dúpẹ́ is never in any way a good leader. He can never be my leader. Ó wá forúkọ Abíọ́lá òfin tàn mí jẹ. Ẹyẹ ọmọ Yorùbá kì í ṣe èmi nìkan ní dúpẹ́ tán dúpẹ́ orí ti fi èmi nìkan kọ́ ló tàn gbogbo ọmọ Yorùbá ló tàn. Gbogbo ọmọ Yorùbá ló tàn jẹ. Bó ṣe lù mí ní jìbìtì tó wọlé bẹ́ẹ̀ náà ló lu bàbá Akíntóyè jìbìtì. Bẹ́ẹ̀ náà ló lu àwọn Yorùbá wọ́n ní bí i jìbìtì. Olùsọ̀yẹ kórìí bẹ́ẹ̀ jìbìtì. Ó many people ó lu wọn ní jìbìtì. And that is the fact tí bá máa rí ẹbí aṣíwájú mi wàá ní àwọn qualities of good leader tí wàá ní tí wàá kò sí àti màá sọ pé ẹni ìwọ tiẹ̀ and mo ti ń sọ mo dẹ̀ máa sọ continuously a leader that doesn't have a forgiving spirit mi ò ní tẹ̀lé mọ̀rọ̀ bàjẹ́ bó bá tiẹ̀ wá ní ṣé dúpẹ́ gbòòtọ́ dáná ẹ̀mọ́ ìṣe wọ́n sọ fún yín pé dúpẹ́ ń ṣe Yorùbá nation ni wọ́n rán dúpẹ́ wá pé kó lọ pa gẹ̀gẹ́ kó dàrú ká má rí kankan ṣe ó dẹ̀ wá ó dẹ̀ succeed ó achieve ẹ̀ tó bá yẹ kó nìtẹ̀ Yorùbá tí èèyàn méjì bá ń jà kí ló yẹ kó ṣe ṣe bó yẹ kó wọ́nà bó ṣe máa ṣètò ẹ̀ ni tí èdè àìyedè bá wà nílẹ̀ tó bá fẹ́ Yorùbá tó fẹ́ ìrìnàjò yẹ ṣe bí bó ṣe máa paná ẹ̀ tí gbogbo ẹ̀ ò ní dàrú ṣe bó òun ló yẹ kó máa wá ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ òun ló create ìjà òun ló create ìjà ó lo ó ti kúrò lọ́dọ̀ ẹlọ́wọ́ ẹlọ́wọ́ etú tó pa lọ́dọ̀ ìjìnlẹ̀ èpè lórí iṣẹ́ ẹ̀kọ́ níbẹ̀ èpè èpè ó fún jẹ ní pàṣẹpàṣẹ mo dẹ̀ ti sọ ìyẹn fúnra ẹ̀ ló gbẹ́ kòtò sílẹ̀ ó gbẹ́ kòtò ara ẹ̀ jìn ni ó dẹ̀ ti kó sí kòtò tó gbẹ́ sílẹ̀ dé rúwa yìí àwa orí òtítọ́ làwa dúró lé àwa dúró lórí òtítọ́ òtítọ́ ló máa lékè òtítọ́ ni yóò gbẹ̀yìn ayé òtítọ́ ni yóò gbẹ̀yìn lọ́rùn òtítọ́ àtọ́wà ògòkè àgbà o òtítọ́ lèmi máa tẹ̀lé òtítọ́ ni màá dúró tì mo sọ mo tún sọ ni mi ò dẹ̀ bẹ̀rù o dúró lórí òtítọ́ yìí Yorùbá nation is a must àwa ti sán ìbò sí tó kan àwa ẹni bá sòótọ́ ikú lápá bó o sì sòótọ́ ikú lápá ẹ́. So it is better you say the truth and push. Oh, balo, no, magana yankari. Ilé dé. Tinubu àwa ò bájà. A ah, bínú sí. Ìjọba Nàìjíríà ló ń ṣe. Ìjà Yorùbá làwa ń jà. Tó bá ríra ẹ̀bí ọmọ Yorùbá, àwọn sọ̀pọ́ọ̀tì tá a bá nídìí kó fún wa ká fi gba we play àwa ò ní ṣe nǹkan tó máa tako nàìjíríà níwọ̀n ìgbà tọ́wọ́ wa ò bá tètè kú dà wọ́n ní bọ́wọ́ ẹ ò bá tètè kú dà mọ́ bèrè ikú tó pa bàbá rẹ ọwọ́ wa ò tí ì tètè kú dà so àní kọjá àyè wa àní bẹ́ àní sọra wa di bẹ̀bẹ̀ ń tò but ìjà òmìnira yìí ìtọ̀ ìtọ̀nà ìtọ̀nà ní ìpele sípele ní a ti kúrò láwọn ìpele kan a ti bọ́ sí pele míì nípele kan la wà lọ́wọ́lọ́wọ́ yìí mo dẹ̀ ń sọ fún gbogbo yín lẹ́ẹ̀kan sí fẹ́ẹ́ ní tẹ̀ ń wò mí for the first time when we are talking of ìjà òmìnira orílẹ̀-èdè ó yàtọ̀ sí ìjà gáràjì o ìjà gáràjì gan wọ́n fọdún dé ọdún kan ọdún méjì wọ́n fi ń pin wọ́n fi ń pinlẹ̀ wọ́n fi ń pinnu ẹ̀ ká má wàá sọ̀rọ̀ odidi orílẹ̀-èdè tí òun ṣe twenty thirty million people we are talking of more than sixty million yorùbás ẹ dẹ̀ rò over ninety lẹ́fẹ̀ẹ́ gbà ìyẹn lórí tìrí parẹ́ ẹ̀fọ́ yín tínú yín lù bẹ́ẹ̀ tó tẹ̀ yọ̀ bẹ́ẹ̀ ti gborílẹ̀ èdè àánú yín ṣe ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dòkó sábúrọ́ọ̀dù tẹ́ ẹ̀ sọ fẹ́ ti da orílẹ̀ èdè yìí ẹ̀yin èèyàn ẹ jáde ẹ tún síta kẹ̀tíkẹ̀tí màmá wa mọ́à mọ́à ó ti gborílẹ̀ èdè wa fún wa ẹ jáde tó o bá tún sọ pé kán jáde ẹnu ẹ ló máa kan ẹnu akọ akọ arora apẹka láti ọ̀rọ̀ ẹnu apẹka Ọlọ́run abámi gbé wúro sí ẹ lẹ́nu tó o bá tún dúró sàbúrọ̀dù tó sọ pé kán jáde tó o bá ti sọ̀kalẹ̀ wá kó wá fúnra ẹ jáde kó o káwọn ọmọ ẹ jáde kó o jáde tàbí kí wọ́n jókòó sàbúrọ̀dù kó sẹ́ǹdì ọmọ ẹ síbi kó o ní kó wá ní tó o bá ti jáde Ọlọ́run agbé wúro sí yín lẹ́nu ẹnu yá kan ara kan túbọ̀ ẹ̀yin ẹranko gbogbo wọ̀nyí ẹ jòkó síta ẹ jòkó yín sábúrọ̀dù ẹ wá ẹ wá parọ́ wọ́n ti gba orílẹ̀-èdè Yorùbá àwọn Ọmọlúkà àwọn ló ń dènà ẹ̀ àwọn ló ń àtàkì àwọn ló ń ṣe èmi ní Nàìjíríà pòlìsì àbẹ́mi ní Nàìjíríà àmì àbẹ́mi ni mo ní rédíò táwọn ọmọ yín lọ àtàkì ẹ̀yin mùmú ẹ̀yin òmùgọ̀ gbogbo dìdìrín dírógbó méjì tún ìdí ẹ̀yin òmùgọ̀ mi ò ráyọ ẹ̀yin lọ́mọ ẹ̀yin lẹ́mọ̀ èmi ti yan bíi tẹ́ẹ̀mì lọ yorùbá rẹ sọ mo bá dúró o ẹ̀yin tó kù wàhálà yín nìyẹn o níwáwí ìfẹ́borí yín sọ o problem tẹ̀kúra yín nìyẹn o èmi ní tèmi o yorùbá mi sùn ní no going back ọmọdé yẹn máa sọ pé no going back èmi náà sọ pé no going back zobo fúnra wọn náà mọ fúnra wọn lóògùn jẹ gẹ̀ǹgẹ̀ tí gẹ̀ǹgẹ̀ fúnra wọn náà mọ fúnra wọn lóògùn jẹ ẹ sọ́lò kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ yorùbá nation gbogbo ìgbà amọ̀lúkà ti padà sílé èmi ò sá lọ mọ́ o ọlọ́pàá tó bá fẹ́ wá mú mi kó má bọ̀. bẹ́ẹ̀ ni ó gbọ́ ẹ̀yin tọ́lọ́run lò tẹ́ ẹ rán ọmọlúkà lọ́wọ́ mo pray fún yín ọlọ́run àwọn àgbẹ̀ ọwọ́ yín sókè ẹ má dáwọ́ ẹ̀ dúró torí èmi gan fúnra mi mo ti ẹ̀ bá ọ̀jọ́ nìyà gbogbo bí n bá ṣe ń rin ìrìn yẹn sì máa máa jẹ́ kẹ́ ẹ mọ̀ àwọn tó bá yẹ kẹ́ ẹ rí màá bẹ̀rẹ̀ sí ní jẹ́ kẹ́ ẹ rí tẹ́lẹ̀ ni mo ń ṣiṣẹ́ yẹn tí mi ò jẹ́ kẹ́ ẹ rí anything níbi tí mo bá dé yìí mo ti sign lọ́balọ́ba o níjòyè níjòyè láràádú o mo bẹ̀rẹ̀ sí ní rìn wọ́n padà mo bẹ̀rẹ̀ sí ní ṣí wọn létí ẹ rántí o Tinubu tó wà ń bẹ̀ yẹn tó bá pẹ́ àrírú ẹ̀rí alọ́dún mẹ́jọ lẹ́yìn ọdún mẹ́jọ kọ́ kí ló kù àwa èmi máa mo ti bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní ṣí anybody létí I don go back to the field ẹ o á wọkọ̀ á sì máa ṣe dátà tá a so if you want to help don't stop it keep it on ìrànlọ́wọ́ tẹ́ ṣe náà láti lè rí gbogbo èrè tá a rí ẹ gbogbo kò sí state tó wà nílẹ̀ Yorùbá tá a rí àtẹlẹ ìtàntà mọ́ Yorùbá lọ́wọ́ which is Kogi state and Kwara state Ọmọlúkà débẹ̀ mo dọ́gba àwọn Yorùbá tó wà níbẹ̀ àwa dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni màá rìn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìyá Kogi máa múra agbàlejò mi láìpẹ́ lẹ́kùnrẹ́rẹ́ kó àwọn ọmọ ogun ẹ sílẹ̀ òde òbá ti jà wá o ṣùgbọ́n tó o bá rẹ́dí àti wá bá mi jà torí pé mo fẹ́ wọ kogi múra sílẹ̀ mo wọ máa ń wọlé kọlẹ̀ gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ wà á wá mọ̀ yín pé <laughs> ìyá ju ìyá lọ bẹ́ẹ̀ ni wà á mọ̀ yín pé ọmọ ju ọmọ lọ wà á mọ̀ yín pé ìyá ju ìyá lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ máa ń wọlé kọlẹ̀ àwọn olóríire ọmọ Yorùbá wà bẹ́ẹ̀ wọ́n ti ránṣẹ́ pọ̀ ọmọ lúkà tó ti máa bọ̀ mò ń lọ bẹ́ẹ̀ máa wọlé kanlẹ̀ ìsì ní padà lọ́jọ́ tí n bá lọ máa sùn mẹ́ máa tún mo lè sùn ọmọ ọjọ́ méjì bẹ́ẹ̀ máa rìn àwọn ibi tó bá tún necessary àwọn who is who tí ó yẹ kí n rìn máa rìn mama get yourself prepared èmi <laughs> ah, wọ́n wá wọ́n alẹ̀ wọ́n mọ lúkà wọ́n ṣe gírígírí bàbá èkìtì sáwọn gbó lọ jẹ́ <laughs> bàbá èkìtì wọn fẹ́ gidi mórí légbó ó wá ṣokùn sára igi ó jòkó ó jòkó sórí igi ó wá ń fi lọ síwájú ìwà rẹ nìyó. ọmọlúkà náà fẹrẹgẹ ó ní gbinigbinigbinigbini ó ní wọ ó lè sọ mi tó ń lọ ó ti sábà mọ ẹgbàá mi ó. ọlámilẹ́kan sobo chief of army staff. in fact this is funny wọ́n wá wọ́n ṣáà gbìyànjú lẹ́díkẹ́ náà tilẹ̀kùn mọ́rí kò jáde nulẹ̀ ó ní ẹgbà mi òun àti ọmọ bàbá ẹnu eré àtúntàn wà òun náà tilẹ̀kùn mọ́rí kò jáde ó ní ẹgbà mi ìtẹ̀ ẹ̀rọ owó tí màá fi onítìrí <laughs> àtòun àtàwọn ikọ̀ ẹ̀ wọ́n dẹ̀ fúlàní gbogbo wa bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ jẹ lọ wá halẹ̀ mọ́ mi nínú ẹ mo ti padà dé ah, mo ti padà dé ẹrù ẹ̀rù ògbọ́dọ̀ bọ́ máa èmi ò gbàgbọ́ lọ́wọ́ ah, no ẹ̀yin wẹ́ sí lógo ẹ bá wa nínú ìrìn àjò yìí ni ẹ̀yin kọ́ lẹ orí iwájú iwájú bó ti wù kẹ́ sáré tó iwájú iwájú lẹ máa máa balẹ̀ yóò èmi that will be all for today just like what that our daddy said daddy wa yẹn sọ pé káyé pariwo ọ̀rọ̀ nídìrí mọ́ ó ti wo tọ́ ni ṣùgbọ́n àní rí nǹkan tó máa kó bá wa tó máa fa wàhálà pátákó wọnú àdó ni kò ní mọ́mọ́ ẹ̀wọ́ bẹ́ẹ̀ dẹ́kun ìtawà àwọn ọmọ bá fi ń pariwo nìyẹn káwọn èèyàn máa kó sí wá pańpẹ́ wọn ẹwọn àwọn tó lọ tì sí wàhálà nìbàdàn ní jọ́sítán ní kán lọ máa gba station àwọn tó gba tán lọ sèkó tán láwọn fẹ́ gba station àwọn márùn-ún náà mú níbẹ̀ márùn-ún báyìí wọ́n wà nínú kálù ọlọ́pàá àwọn òfin ìlú ìṣù àwọn tó lọ gba rédíò nìbàdàn àwọn mẹ́rin náà mú níbẹ̀ àwọn mẹ́rin báyìí wọ́n wà ní kálù ọlọ́pàá wọ́n kí ṣe gbogbo èèyàn lára èèyàn dẹ̀ gba irú ẹ̀ òun ló ṣeé ṣe kó jó òun ló fa ikú sọmọkùnrin yẹn tó fi kú abẹ́jọba ló dẹ̀ kú sí kò lẹ́jọ́ nínú níbi tó wà sílé wọn ò ní fi òkú ẹ̀ lẹ̀ tó kú sá ọ̀dọ̀ ìjọba ń bẹ̀ ọ̀ndà interrogation kò wọn ò ní yọ̀ǹda òkú ẹ̀ àwọn ẹbí ẹ̀ gbà díẹ̀ nìyẹn à ń sọ fún yín pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lejò gàngbọ̀n ẹni agbẹnusọ ọhún ẹ ti rí kankan tẹ ẹ bá tún jáde tẹ ẹ ní káwọn ẹ tún já yá jáde màmá wọn kogi tí ó yá tó bá máa eléyìí ilé tó o bá dé yìí tá a bá gbé ẹ o ò ní padà wá mọ̀mọ́ bẹ́ẹ̀ ni o ò ní padà wá tó o bá ti lọ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ gbogbo ẹ̀yin tẹ wà lábúrọ̀d tẹ ẹ pariwo ẹ jáde ẹ túyáyá ẹ túyàyà ẹ túyáyàyàyà ẹtú yàyà bello gbogbo yín tẹwà lábúrọ̀dù àtiwọ́ àjàkálẹ̀ àrùn àtiwọ́ ẹ̀kún ìṣubí gbogbo ẹ̀yin tẹ́jọ́ wà papọ̀ tẹ́ ẹ̀ bá ti jáwọ́ tàbí kẹ́yìn fúnra ara yín wá síbí kẹ́ ẹ wá lídìí àwọn tẹ́ ẹ̀ mọ́ tẹ́ ẹ bá tún ti ọmọ Yorùbá kankan sí wàhálà ìṣẹ̀dá gbogbo wa bá yín jà ẹ̀ ní nísìnyí ọkàn ẹ̀ ní nífọ̀kànbalẹ̀ àwọn tẹ́ ẹ tì sẹ́nu ikú wọ́n wà lábújá o wọn ò rí nísìnyí wọn treason náà ṣáàjì wọn fún treason náà ṣáàjì wọn fún ẹ ẹ ẹ ìgbésẹ̀ rẹ ní ẹ tí ìlú kankan ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. that will be all for today God bless you my people. ó yá bẹ̀rẹ̀ sí ní kọ tiẹ̀ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá má jòpẹ́ má jòpẹ́ má jòpẹ́ ẹpin ẹpin ẹpin ẹpin ẹpin ẹ̀yin tó bá fẹ́ bọ́mọ lúkà sọ̀rọ̀ zero seven zero four six zero nine two four eighty four again zero seven zero four six zero nine two four eighty four nọ́mbà yẹn ni mo pín sójú prógrámù yẹn yàtọ̀ sáwọn tó wà tiktok nìkan náà lè má rí nọ́mbà yẹn ṣùgbọ́n mo ti pè é ó yẹ kẹ́ lè gbà bẹ́ẹ̀ zero seven zero four six zero nine two four eighty four that is the number. ẹ ṣe ìbùkún ní fún orílẹ̀-èdè yorùbá máa kọ́ màmí florence ayimi afẹ́rẹ́ i trust you my mommy adébáyọ̀ yusuf god bless you ó yá bẹ̀rẹ̀ sí ní kọ́ tí n bá ti rí tí n bá ti rí tó ti pé oye tí mo fẹ́ ẹ o àlọ́ náà àparí program tèmi nìyẹn ó yá yá yá yá bá ti rí mẹ́wàá kéèyàn mẹ́wàá kọ tiẹ̀ ìbùkún ni fún orílẹ̀-èdè yorùbá at least i have about eighty people now watching from the facebook ó yá yá yá yá yá yá yá kọ tiẹ̀ jáde kọ́ kọ́ kọ́ ìbùkún ni fún orílẹ̀-èdè yorùbá they can track my number Number tí mo ti ń lò lọ́dún mẹ́rin ká máa wá tíráàkì èmi who dey track my number track number mi kí a máa bọ̀ kò sí tí mo ní mo ní kankan ṣùgbọ́n tá bá ní ká mẹ́lẹ̀ ọ̀la làámú ọ̀la kì í sì tán ikú mi dọ̀la ọ̀la ìtàn tó bá kú ọ̀la àkúkú ọ̀la tó bá tó wá kú ọ̀la àṣẹ tó wá kú ọ̀la kó tó wá kú ọ̀la àrùn tó bá tó wá kú ọ̀la àtúkú ọ̀la ọ̀la kì í tán bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kán mọ ṣe lè rí ìnáwó ilé ìjà ó yàtọ̀ sí ní kan méjì ni mo sì rí o ìbùkún ní fórílẹ̀-èdè yorùbá méjì ni mo rí o kí ló dé tí mi bá ti rí oyè tí mo nídìí ìní lọ ìbùkún ní fórílẹ̀-èdè yorùbá o yà o yà ìbùkún ìbùkún náà àwọn ẹ̀kọ́ ti yẹ yín tiktok yìí ò rọwọ́ facebook ó yà àwọn tó wà ní youtube nìkan ló kọ́ wọ́n ti rí mẹ́ta ní youtube ó yà ó yà ó yà ìbùkún ni good tiktok ti ń kọ́ wọ́n ti ń kọ́ ní tiktok thank you ó yà ó yà ó yà ìbùkún ni ẹ̀ẹ́ Facebook ti ń kọ́ good sọ pé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá àpèmọ́ra ẹni là á pe tèmi dílé ìwọ gan orílẹ̀-èdè Yorùbá ni ẹ́ tó bá sọ pé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá o ti gbàdúrà fúnra ẹ o ti gbàdúrà fáwọn orílẹ̀-èdè tó jáde lábẹ́ ẹ àwọn ọmọ tó bí orílẹ̀-èdè ni wọ́n o ti gbàdúrà fún wọn ìran Yorùbá ni wọ́n gbàdúrà yẹn sọ pé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá kọ tiẹ̀ jáde oya oya oya oya oya thank you wọ́n ti ń kọ́ lọ gidi ee o wọ́n ti ń rọ̀ṣì ẹ̀ ní tikitọ́kì YouTube ti take over àwọn ti gbà YouTube ti gbà